praise the lord fún àwa tí a mọ̀ pé alẹ́ yìí ọlọ́run yóò bá ayé wa pàdé yóò sì ṣiṣẹ́ agbára àti iṣẹ́ ìyanu nínú ayé wa jẹ́ ká kí aleluya mẹ́ta o ó yá o hallelujah hallelujah hallelujah ògo ní gbogbo ọ̀nà ẹ ṣé ní gbogbo ìgbà àdúpẹ́ ní gbogbo ọ̀nà ẹ má ṣe o bàbá ní gbogbo ọ̀nà ẹ ṣe ní gbogbo ìgbà àdúpẹ́ ní gbogbo ọ̀nà ẹ má ṣe o bàbá a fi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé a fi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé já fọpẹ́ fún a fi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí ìfẹ́ rẹ̀ dúró láéláé a fi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé ẹjá ló bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore rẹ̀ àti àánú rẹ̀ lórí ayé wa ọlọ́run tó dá wa sí tó pa wá mọ́ ọlọ́run tó jẹ́ ká rí mọ́ndé àkọ́kọ́ nínú oṣù iláyọ̀ àti àlàáfíà ọlọ́run tí òjá ti dẹni ìgbàgbé ọlọ́run tí òjá ti dòkú ọlọ́run tí ò jẹ́ kí omi àwọn omi àgbàrá tó sàn nínú oṣù kẹsàn-án tá a lò yẹn ọlọ́run tí òjò gbé wa lọ àdúrà ọpẹ́ o lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwo ṣeun olúwo ṣeun mo mọre jésù ṣe o mo mọre jésù ṣe o mo mọre jésù ṣe láyé mi o mo mọre mo mọre jésù ṣe o mo mọre jésù ṣe o mo mọre jésù ṣe láyé mi o mo mọre ẹja dúpẹ́ yes ọlọ́run ló dá wa sí o kì í ṣe agbára wa kì í ṣe mímọ̀ ṣe wa kì í ṣe ọgbọ́n orí wa irú nǹkan kì í ṣe àdúrà tá a mọ̀ gbà àánú ọlọ́run la rí gbà lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa adúbẹ́ fún ojú rẹ àti àánú yín tí à ń rí gbà ní gbogbo ìgbà olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun bí a ṣe ń ké pè yín adúpẹ́ torí pé ọlọ́run sì ń gbọ́ tiwa ẹ̀ ń fi ìyanu gbọ́ tiwa ẹ ń fi ìyanu dá wa lóhùn ẹ ń fi iṣẹ́ agbára dá wa lóhùn olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa jésù olúwa wa a ó lọ síwájú ọlọ́run a lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ so a bẹ ọlọ́run pé olúwa tó bá ní gbogbo ibi tí mo ti kùnà níwájú ìwọ ọlọ́run olúwa jọ dáríjì mi yes ẹ̀ṣẹ̀ má jẹ́ ó dènà mi nínú ìpéjọpọ̀ àdúrà tálẹ́ ìjẹ́ kí n rà àánú gbà olúwa fi àánú gbọ́ tèmi ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù àti wá o bàbá jẹ́ ká rí àánú gbà nínú ìpéjọpọ̀ àdúrà tálẹ́ yìí olúwa dáríjì wá olúwa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ ẹ̀ṣẹ̀ mọ́jọ́ dènà wa tó bá ní gbogbo ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ tó lè jẹ́ ká dùn àwọn gbà olúwa jọ dáríjì wá olúwa dáríjì wá olúwa dáríjì wá olúwa járí ànúgbà járí ànúgbà gbogbo ẹ̀ṣẹ̀ níwà ẹ̀ṣẹ̀ nínú èrò ẹ̀ṣẹ̀ nínú ìwà ẹ̀ṣẹ̀ nínú nínú nínú nínú gbogbo ìwà wa olúwa dáríjì wá jẹ́ ká ráàánú gbà lórúkọ jésù olúwàjá ráàánú gbà olúwàjá ráàánú gbà ẹ̀ṣẹ̀ tí ò jẹ́ kí agbára rẹ̀ ó di mímọ̀ nínú ayé wa lórúkọ jésù olúwa dáríjì wa olúwa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ jésù kristi olúwa wa a ó gbàdúrà sọ fọ́nà pé olúwa gbogbo ìmísí àtinúdẹ́ṣẹ̀ inú ayé mi olúwa bá ń ti jáde kó dáná sun yes ṣe rí a gbọ́dọ̀ máa gbógun ti ẹ̀ṣẹ̀ a ò níyé máa gbàdúrà láti láti lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ so ó jẹ́ àdúrà tá a gbọ́dọ̀ máa gbà gbogbo ìgbà torí pé ẹ̀ṣẹ̀ òun dàbí ọ̀tá fún wa ni a sì gbúdọ̀ gbógun ti anything tó bá jẹ́ ọ̀tá a ò gbúdọ̀ mọ́ fọwọ́ ra lórí a gbúdọ̀ gbógun ti ẹ̀ṣẹ̀ ẹjẹ́ gbàdúrà olúwa gbogbo èmi sí atinidẹ́ṣẹ̀ nú ayé mi gbogbo irúgbẹ́ ẹ̀ṣẹ̀ nú ayé mi olúwa bá ń fàtúkọ dáná sun ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù tó bá ní gbogbo irúgbẹ́ ẹ̀ṣẹ̀ nínú ọkàn wa nínú ayé wa olúwa fàtú gbogbo ẹ̀mí atinidẹ́ṣẹ̀ ìwé ẹ̀mí atinipa nínú ayé wa olúwa bọ̀ wí lórúkọ jésù ẹ jáde kẹ gbiná sọnù màlímà sẹ́dẹ̀ límà kúndà ìlíkà síríkà pólíà olúwa gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìdí ẹ̀ṣẹ̀ tó dè wá olúwa já olúwa já ìdí ẹ̀ṣẹ̀ tó dè wá jésù olúwa wá àwọn gbàdúrà olúwa sọ mí di òkú sí ẹ̀ṣẹ̀ yẹ̀sẹ̀rí ẹ̀ṣẹ̀ ara nǹkan tá a fi mọ̀ pé ẹ̀ṣẹ̀ ń ṣiṣẹ́ tàbí ẹ̀ṣẹ̀ ti wà láàyè ni pé tí nǹkan kan bá rí i á ti ṣí ẹ̀ṣẹ̀ tó ń ba inú ayé wa so ẹ rí i pé a ó rí ìyá àti sí a ó rí ìyá àti sí for example for example tíyẹn bá jẹun tó máa ń purọ́ so ìjọ tí àṣírí irọ́ rẹ̀ bá fẹ́ tú ẹnìyàn á fẹ́ dìfẹ́ǹdà rẹ̀ so nǹkan tó ń mú kó fẹ́ fi dìfẹ́ǹdì irọ́ tó pa yẹn ó ní ẹ̀ṣẹ̀ tó ń ó ní irúgbẹ́ ẹ̀ṣẹ̀ náà ayé ẹni yẹn ó ní irúgbẹ́ ẹ̀ṣẹ̀ so so ẹ̀ṣẹ̀ máa ń fẹ́ dìfẹ́ǹdì ara ẹ̀ ni yes torí pé ẹ̀ṣẹ̀ ẹ̀ rí i pé àwọn ádámù àti éfà lẹ́yìn ìgbà tí wọ́n jẹ èso tán wọ́n bẹ̀rẹ̀ sí ní play blame game ádámù ní pé ah olúwa ìyàwó mi ló tàn mí jẹ so ìgbà tí ìyàwó tọ́lọ́ wá bi éfà léèrè pé kí ló mú ọ tó jẹ èso éfà náà sọ pé ah ó ní ejò ló purọ́ tàn mí o èmi kọ́ ejò ló tàn mí jẹ sẹ́rí báyẹn so nǹkan tí ẹ̀ṣẹ̀ máa ń ṣe nìyẹn ẹ̀ṣẹ̀ máa ń fẹ́ dìfẹ́ǹdì ara ẹ̀ ẹ jẹ́ gbàdúrà sẹ́ nǹkan tá a fi mọ̀ pa dòkú sẹ́ṣẹ̀ ni pé bí ọ̀rọ̀ ọlọ́run bá bá ẹ̀ṣẹ̀ wínú ayé wa a ó ronúpìwàdà immediately ṣùgbọ́n gbà tí ọ̀rọ̀ náà bá bá ẹ̀ṣẹ̀ wí tá a sọ di ìbínú tàbí tá a sọ di ìjà tàbí tó yẹ pé ńgbà yẹn gẹ́gẹ́ la wá fẹ́ defend ẹ̀ ah dábàá pé ẹ̀ṣẹ̀ yẹn gẹ́gẹ́ ṣe kí ni à ń fún lágbára sínú ayé wa ni ẹ jẹ́ gbàdúrà olúwa jọ̀ọ́ ìdí ẹ̀ṣẹ̀ tó dè mí olúwa bá ń jà olúwa sọ mí di òkú sí ẹ̀ṣẹ̀ bàbá jésù lu ẹ̀ṣẹ̀ panu ayé mi jẹ́ kí n dòkú sẹ́ṣẹ̀ pátápátá ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run tó kàn ní ipa àti agbára tó bá ní ẹ̀ṣẹ̀ tó ń bẹ lọ́wọ́ mi yes olúwa jọ olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ malima kadalima sedelika polia olúwa sọ mí di òkú sí ẹ̀ṣẹ̀ olúwa lu ẹ̀ṣẹ̀ panu ayé mi gbogbo ìmísí àtinúdẹ́ṣẹ̀ lórúkọ jésù olúwa bá ń dáná sun ìmísí àtinipa ìmísí àtinúdẹ́ṣẹ̀ nú ayé mi lórúkọ jésù olúwa ti jáde olúwa sọ di òkú sí ẹ̀ṣẹ̀ ẹjẹ gbàdúrà olúwa jọ gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ olúwa sọ di òkú sí ẹ̀ṣẹ̀ alima katalima sẹfọ judika polia ìmísí àtinúdẹ́ṣẹ̀ nú ayé mi olúwa bá ń lupa gbogbo ẹ̀mí ẹ̀ṣẹ̀ olúwa lupa olúwa olúwa lùpà ìdè ẹ̀ṣẹ̀ tó dè mí olúwa bá ń já bàbá jésù dáwọ́lé mi mo fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ mo fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ olúwa sọ mí dòkú sẹ́ṣẹ̀ pátápátá olúwa jẹ́ ń bọ́ olúwa jẹ́ ń bọ́ jésù olúwa wá sẹ́rí agbúdọ̀ máa gbárù àwọn àdúrà báyìí bí a bá fẹ́ jẹ́ kí inú ọlọ́run ó dùn sí wa so sẹ́rí ìgbà míì gan tí a bá ń jẹ nǹkan tó dùn jù ó léwu tí a bá ń kó ṣúgà jẹ tó ń kó gbogbo àwọn nǹkan aládùn ice cream gbogbo ẹ̀ àwọn sódà ẹni ò ní pẹ́ kú o yes ó lè fa diabetes so ọ̀rọ̀ ọlọ́run tá à ń gbọ́ ń gbà mí ó lè dàbí pé kòrò ṣùgbọ́n adùn ló máa ń fà so gbà mí nǹkan ó lè le ṣùgbọ́n líle tó le yẹn ọlọ́run fẹ́ fi kápá ogun ayé wa ni ọlọ́run fẹ́ fi kápá wa torí pé nǹkan tó ń bẹ ní ọ̀nà ìdènà fẹ́lómi nìyẹn o ẹ̀ṣẹ̀ àwọn àdúrà mi tí ò bá ti gbà ẹ̀ṣẹ̀ ló kì í ṣe ọ̀tá ló wà ń díẹ̀ o ẹ̀ṣẹ̀ ló fa ìdènà ẹjá gbàdúrà ẹjá sọ fọlọ olúwa nínú oṣù má jẹ́ kí ẹ̀ṣẹ̀ ó dènà àdúrà mi <laughs> yes a tún ti bẹ̀rẹ̀ nìyẹn o òní ni first monday so tá a tún ṣe gbà nìyẹn a tún gbà yípo ẹ rí i pé àti àti january la ti ń gbà nínú ọdún a ti wà ní september báyìí ẹ wo àwọn ọ̀pọ̀lọpọ̀ àdúrà tá a ti gbà so september àti wà ní october rádà so october àbí a ní bí oṣù mẹ́rin nínú october tá a fi gbàdúrà níjọ́ monday a tún gbà po tó bá tún di november tó bá tún di november àtúnbọ̀ tó bá tún di december àtúnbọ̀ tó bá tún di next year january àtúnbọ̀ ah, ah, ẹ jẹ́ gbàdúrà olúwa jọ̀ọ́ má jẹ́ kẹ́ṣẹ̀ ó dènà àdúrà mi nínú oṣù yìí <laughs> olúwa jọ̀ọ́ má jẹ́ kí ẹ̀ṣẹ̀ ó dènà àdúrà mi tó bá ní gbogbo ẹ̀ṣẹ̀ tó lè dènà àdúrà mi olúwa bá ń fẹ̀jẹ̀ rẹ parí ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ẹ̀ṣẹ̀ mọ́jọ́ dènà wa alima sandalika polima sanpo jirika polia àwọn àdúrà tá à ń gbà yìí ẹ̀ṣẹ̀ mọ́jọ́ dènà tó bá ní gbogbo ẹ̀ṣẹ̀ tó lè ṣe ìdènà tó bá ní gbogbo ẹ̀ṣẹ̀ tó lè blọọkì àdúrà wa olúwa bá fẹ̀jẹ̀ rẹ̀ parẹ́ ẹ̀jẹ̀ jésù parẹ́ ẹ̀jẹ̀ jésù parẹ́ ẹ̀jẹ̀ jésù parẹ́ ẹ̀jẹ̀ jésù parẹ́ járe ànúgbà járe ànúgbà járe ànúgbà járe ànúgbà olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ ẹ̀ṣẹ̀ wa dànù ẹ̀ṣẹ̀ tó bá lè dènà wa ẹ̀ṣẹ̀ tí sátani bá lè máa kà sí wa lọ́rùn tí ò ní fi jẹ́ ká dùn àwọn gbà ní oṣù yìí olúwa jọ olúwa bá fẹ̀jẹ̀ rẹ parẹ́ ẹ̀jẹ̀ jésù kó parẹ́ ẹ̀jẹ̀ jésù kó parẹ́ jésù olúwa wa mọ̀ jẹ́ wọn aláláì rí ọ yes a ti clear ọ̀nà báyìí ọ̀nà wa ti true so ká mọ̀ ká mọ̀ ṣe kí ni a ti ń wọnú àdúrà lọ sẹ́yìn nígbà tá a bá ti kọ́kọ́ dojú kọ nǹkan tó ṣe pàtàkì inú ọlọ́run gan dùn sí wa yes inú ọlọ́run á ṣe kíni ṣètì tọ́lọ́run bá ti yọ tó bá ti yọ ní súwa nínú àdúrà kò sádùá tá a gbà lálẹ́ tí ò ní gbà má jẹun wá láláì rí ọ bàbá má jẹun wá láláì rí ọ jésù mo wá sọ́dọ̀ rẹ bàbá má jẹ́ ń wá láláì rí ọ olúwa má jẹ́ ń wá láláì rí ọ olúwa má jẹ́ wá láláì rí ọ bàbá jésù mo wá sọ́dọ̀ rẹ bàbá má jẹ́ ń wá láláì rí ọ mòṣe wá ó sì rí ọ ìláìjà wá ó sì rí ọ ọmọ ọlọ́run mo wá sọ́dọ̀ rẹ bàbá má jẹ́ ń wá láláì rí ọ olúwa má jẹ́ wá láláì ọ olúwa má jẹ́ wá láláì ọ bàbá wa jésù àwa sọ̀dọ̀ rẹ bàbá máa jẹ́ wá láláì rí ọ ẹ jẹ́ gbàdúrà ẹ jẹ́ sọ fọ́nà polúwa nínú àdúrà tálẹ́ yìí olúwa wá láyé mi kọjá olúwa wá láyé mi kọjá pẹ̀lú agbára ìyanu rẹ olúwa sọ̀kalẹ̀ olúwa mo fẹ́ rí ọ mo fẹ́ rí agbára rẹ nínú àdúrà tẹ́lẹ̀ yìí mo wá bá ayé mi pàdé ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù àti dé olúwa yes ìwọ la wá bá pàdé olúwa já rí ọ olúwa járí ọ ẹ̀mí mọ́ falana olúwa járí ọ bàbá jésù falana nínú ìpéjọpọ̀ àdúrà yìí olúwa sọ̀kalẹ̀ sáàrin wa láti wá ṣiṣẹ́ agbára láti wá já ìdè láti wá tú ìdè olúwa sọ̀kalẹ̀ olúwa sọ̀kalẹ̀ pẹ̀lú agbára ńlá olúwa sọ̀kalẹ̀ ẹ̀mí máa la agbo àdúrà ìkọjá àìlí máa sin délé kapo ní máa sanfọ jìdìá olúwa la agbo àdúrà ìkọjá ẹ̀mí máa já rí ọ lórúkọ jésù olúwa bá wa pàdé ẹ̀mí máa já rí ọ já rí agbára rẹ já rí iṣẹ́ ìyanu rẹ lórúkọ jésù olúwa sọ̀kalẹ̀ ẹ̀mí máa la agbo àdúrà ìkọjá jésù kristi olúwa wá àwọn gbàdúrà sọ wọn náà péjọpọ̀ àdúrà tálẹ́ yìí olúwa bá mi já gbogbo ìdè tó di ọ̀nà mi ìdè tó de eré mi ìdè tó de ayé mi gan olúwa bá ń já ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo ìdè tó de wá ètò di ọ̀nà wa tó de ayé wa olúwa bá wa já. Ja ẹ̀mí máa já gbogbo èdè nínú ìpéjọpọ̀ àdúrà tálẹ́ yìí olúwa já gbogbo èdè àìkọ́má sàfàjìríkà pọ́lìà ẹ̀mí máa já èdè lórúkọ jésù olúwa tú èdè lórúkọ jésù olúwa já èdè ìdè táwọn ọ̀tá fi dè wá ìdè tán fi di ọwọ́ ìbùkún wa ìdè tán fi di ẹsẹ̀ ẹsẹ̀ ayé ẹsẹ̀ wa ìdè tán fi di àwọn eré wa lórúkọ jésù olúwa máa já ẹ̀mí máa já èdè wa lórúkọ jésù olúwa já èdè nínú ìpéjọpọ̀ àdúrà tálẹ́ yìí ẹ̀mí máa já ìdè olúwa tún ìdè olúwa já ìdè lórúkọ jésù olúwa tún ìdè jésù kristi olúwa wá àwọn gbàdúrà sọ fọlọ pé olúwa bá ń fa gbòǹgbò àìsàn tú nínú àgọ́ ara mi yes gbogbo irúgbà àìsàn yes nínú ẹ̀jẹ̀ nínú omi ara olúwa bá ń fa tú so tó bá ní àwọn tí wọ́n ní tí wọ́n ní headache ọlọ́run fẹ́ ọlọ́run fẹ́ wò wọ́n sàn pátápátá àwọn tó pé wọ́n ní seasonal headache so orí fífọ́ yẹn á wá á tún lọ á tún wá àwọn orí fífọ́ tó ń dìgbà wá ọlọ́run fẹ́ dáwọ́ lérú àwọn bẹ́ẹ̀ lálẹ́ yìí tó bá ní àwọn tí ẹ pé wọ́n ń kẹ́ ara wọn gan lò ní tó yẹ pé àìsàn ń yọ wọ́n lẹ́nu ọlọ́run fẹ́ ó fẹ́ ó fẹ́ ó fẹ́ ṣiṣẹ́ agbára ẹja gbàdúrà olúwa gbogbo èdè àìsàn tó dè mí olúwa bá ń já olúwa fa irúgbìn àìsàn tún nù àgbọ̀dà mi lálẹ́ ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo èdè àìsàn àìkọ́ máa sanfọ jírítà pólíà ètò di ẹnìkọ̀ọ̀kan wa olúwa máa já olúwa já ìdí àìsàn lára wa olúwa já ìdí àìsàn bàbá jésù túwálẹ̀ túwálẹ̀ kó nú ìdí àìsàn olúwa túwálẹ̀ gbogbo ọ̀fọ̀ orí fífọ́ ọ̀fọ̀ orí fífọ́ lórúkọ jésù ó yá jáde olúwa bọ̀ wí ìwọ ọ̀fọ̀ orí fífọ́ jáde jáde lórúkọ jésù jáde lórúkọ jésù jáde. jáde ẹnì kọ̀ọ̀kan wa dáwọ́lé wa yes olúwa dáwọ́lé wa olúwa dáwọ́lé wa olúwa dáwọ́lé wa wò wá sàn olúwa bàbá jésù wo ẹnì kọ̀ọ̀kan wa sàn olúwa wo àgọ́ wa sàn olúwa wò wá sàn gbogbo àìsàn àìsàn lọ́rùn wa olúwa fàyà gbogbo àìsàn àìsàn lọ́rùn wa olúwa bọ̀ jóná lórúkọ jésù bọ̀ jóná olúwa olúwa bọ̀ jóná olúwa bọ̀ jóná jésù kristi olúwa wa agbàdúrà àá sọ fún ọlọ́run olúwa má jẹ́ kí accident ó fa àgọ́ ara mi ya yes nínú oṣù october tí mo wà yí olúwa gbogbo ètekéte <laughs> ète accident lórí mi olúwa bá ń ṣí dànù yes mo jẹ mo ṣe fàyè gba accident láti fọ àgọ́ ara mi ya ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù nínú ìrìn àjò oṣù yìí olúwa mo jà rogun accident alima sindeli kapa àìkọ́mọ́ sọfọ judea gbogbo ogun accident olúwa gbèdè Ah, ah, bàbá jésù olúwa gbèdè alima sidia olúwa gbèdè lórí ẹnì kọ̀ọ̀kan lórí ìdílé kọ̀ọ̀kan tó ń bẹ nínú agbàdúrà yìí lọ́wọ́lọ́wọ́ gbogbo ètí àsídẹ́ǹtì gbogbo àbá àsídẹ́ǹtì olúwa gbèdè màlímà sindeli kapalima safajidia bàbá jésù má ṣe fààyè gba àsídẹ́ǹtì o láti fàgọ́ ara wa ya gbogbo ogun tí ń fàgọ́ ara ẹni ya olúwa gbà wọlẹ̀ yes nínú ìpéjọpọ̀ àdúrà tálẹ́yìn olúwa gbà wọlẹ̀ olúwa gbá wọlẹ̀ olúwa gbá wọlẹ̀ bàbá jésù gbá wọlẹ̀ gbá wọlẹ̀ gbá wọlẹ̀ gbá wọlẹ̀ gbá wọlẹ̀ elima sadali kapa olúwa gbá wọlẹ̀ mọ̀ ṣe fààyè gba àksidẹ́ǹtì ìjàmbá láti fa àgọ́ ara wa ya jésù olúwa wà jésù kristi olúwa wà a ó gbàdúrà a fọlọ pé olúwa nínú oṣù olúwa la gbogbo ọ̀nà mi yes olúwa jẹ́ kí gbogbo ọ̀nà mi ó là nínú oṣù october tí mo wọ̀ yìí olúwa jẹ́ kí gbogbo ọ̀nà mi ó là má jẹ́ kí n má mú bọ́ má jẹ́ kí n ṣe àṣetì inú oṣù ẹjẹ́ gbàdúrà lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù ẹnìkọ̀ọ̀kan wa má jẹ́ pàdánù ire wa má jẹ́ ká tàṣe ire wa olúwa má jẹ́ má mú bọ́ gbogbo ogun tí mú ni má mú bọ́ olúwa bangu lórúkọ Jésù ogun náà olúwa bíwọ́ olúwa bíwọ́ olúwa bíwọ́ olúwa bíwọ́ gbogbo ọ̀nà wa kó máa là ẹjẹ́ àtẹnumọ́ àdúrà yẹn olúwa jẹ́ kí gbogbo ọ̀nà mi ó là òní lọ́jọ́ kẹta nínú oṣù oṣù kẹwàá a ò tí ì rìn jìnnà a ò tí ì rìn jìnnà nínú oṣù yóò àkókò tá a nílò láti gbàdúrà olúwa jẹ́ kí gbogbo ọ̀nà mi ó là mo ti wọnú oṣù october ọ̀nà mi kó máa là olúwa là ọ̀nà olúwa là ọ̀nà baba jésù là ọ̀nà baba jésù là ọ̀nà baba jésù là ọ̀nà elimaka sídìkà pọ́lìà ọ̀nà wa kó máa là tó bá dé gbogbo ọ̀nà tó dín mẹ́ẹ̀nì kankan wá lórúkọ jésù olúwa jọ́ là jésù kristi olúwa wa jésù kristi olúwa wa a ó gbàdúrà a ó sọ fọlọ́pọ̀ olúwa gbogbo gbogbo ìbòjú òkùnkùn ètò bòmí olúwa bá ń bọ̀ jóná yes olúwa bá ń bọ́ gbogbo ìbòjú gbogbo veil ìbòjú ni veil àwọn ìbòjú òkùnkùn ìtàwọn fi a fi bòmí láti má jẹ́ kí n ní vision nínú ọ̀sùn yìí olúwa bá ń bọ̀ jóná olúwa bá ń bọ́ gbogbo ìbòjú ọ̀tá olúwa bá ń bọ̀ jóná gbogbo ìbòjú òkùnkùn tán fi bu ayé mi gbogbo ìbòjú òkùnkùn tán fi bo eré mi olúwa bá ń fàyà olúwa bọ́jọ́ náà jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù olúwa bọ́jọ́ náà gbogbo ìbòjú àwọn ọ̀tá gbogbo ìbòjú òkùnkùn táwọn ọ̀tá fi bò wá ètò fi bo eré wa tán fi bo ayé wa olúwa bọ́jọ́ náà ẹjẹ́ àgbà olúwa bọ́jọ́ náà nínú oṣù ìbọ̀jọ́ náà olúwa olúwa bọ́ gbogbo ìbòjú ọ̀tá jóná lẹ́kàpá àìlímà sindalika polia olúwa bọ́ jóná yes bọ́ jóná olúwa bọ́ jóná olúwa bọ́ jóná olúwa jésù kristi olúwa wa orúkọ jésù bàbá ọmọ àti ẹ̀mí mọ́ àtúntì dé lálẹ́ yìí olúwa bá wa pàdé nínú àdúrà talẹ́ yìí ẹnì kọ̀ọ̀kan wa olúwa jẹ́ ká rí ọ wá ṣiṣẹ́ ìyanu wá ṣiṣẹ́ agbára jésù olúwa wa àmín praise the lord fún àwa tí a mọ̀ pé àdúrà tí a gbà yẹn ti gbà ẹ jẹ́ ká kí hallelujah mẹ́ta o òyà o hallelujah hallelujah hallelujah ògo so a kí ẹnì kọ̀ọ̀kan wa kó àdúrà mo gbàdúrà pé nínú oṣù yìí àdúrà ò ní ṣe tiwa tì lórúkọ Jésù Kristi so àwọn Yorùbá máa ń sọ kankan mọ́ ní àdúrà ló ń gbà agbára kọ́ so ìdí ni pé ẹni tí ò bá gbàdúrà bó pẹ́ bóyá yóò ti pàpà gbàdúrà so àdúrà sì ni a ò lè fọ́ọ̀sì yẹn gbàdúrà so ẹni tó bá fẹ́ gbàdúrà ni ó gbàdúrà ẹni tí ò bá sì ní gbàdúrà kò ní gbàdúrà ṣùgbọ́n àkókò ń bọ̀ <laughs> so tó yẹ pé gbogbo èèyàn ni ó ṣe kí ni o gbogbo èèyàn ni ó gbàdúrà so mo wà nù trend láàárọ̀ yìí mo rí nǹkan kan tó jọ mí lójú so ìdí ìdí tí mo fi mọ̀ pé tí o fi dá mi lójú pé agbúdọ̀ agbúdọ̀ máa gbàdúrà dáadáa nìyẹn o so mo rí èyìnbó obìnrin yẹn so ó wá bẹ̀rẹ̀ sí ní sunkún àti mò ń lọ bí iṣẹ́ àánú ẹ̀ ṣe mí ó bẹ̀rẹ̀ omi ń bọ́ lórí ẹ̀ tòròtòrò so ó rí ó rí ọmọkùnrin kan so ó wá rò pé ọmọ rẹ̀ ni ọmọkùnrin àwọn ọmọ àwọn tó pọ́n wà on drug tí wọ́n ti tó ti lo drug so tó ó wá ń ṣe bí ẹni tó ń ṣìrànràn so ó wá bẹ̀rẹ̀ ní tọ́ọ̀chì ẹ̀ gbà tó wá ó sà ní kí ọmọkùnrin yẹ kó gbóṣù jókòó ó rò pé ọmọ ni so gbà tó wá rí tó wo ojú ọmọ yẹn wá rí pé kì í sọ ọmọ ó wá bú sẹ́kún ó wá bẹ̀rẹ̀ sí ní sunkún ó sunkún tá a fi dé bus stop ẹ̀ eh, train stop tó ti sọ̀kalẹ̀ so gbà tó wá fẹ́ tó wá sọ̀kalẹ̀ ó wá kọjú sí àwọn ọmọ kéékèèké àwọn ọmọ ọ̀dọ́ ó wá bẹ̀rẹ̀ sí ní wàásù fún wọn ó ní ó wá sọ fún wọn ó ní pé ọmọ lòún wá o ó ní ó ti tó bí ọjọ́ méjì àbójọ́ mẹ́ta tó ti sọnù ó ní tó ṣe máa ń rìn kiri nìyẹn ó wá ń bẹ̀rẹ̀ sí ní bẹ àwọn àwọn ọmọ ọ̀dọ́ yẹn tó ń lọ skul láàárọ̀ ó ní mo bẹ̀ ẹjọ́ ẹ mọ́ lo drug ẹ mọ́ lo drug because tẹ́ bá ti bẹ̀rẹ̀ rẹ̀ ẹ ò ní lè stop ẹ̀ mọ́ ó wá bẹ̀rẹ̀ sí ní wàásù fún wọn tó ṣe ń wàásù yẹn àwọn yẹn kàn rẹ́rìn wọ́n kàn wò báyìí ṣùgbọ́n ṣùgbọ́n ogun tó ń là kọjá òun ló jẹ́ kó ṣe báyẹn so nǹkan tí mo sọ níbẹ̀ ni pé bí a fẹ́ bí a kọ̀ bí a ò bá gbàdúrà nígbà ìtura ìgbà tógun bá dé kò ní sẹ́ni tí ó kọ́ yàn kí n ṣe kí yàn tó gbàdúrà òun àdúrà wọn ẹ̀ fọ́ọ̀sì yẹn gbàdúrà so ìgbà tó bá yá òǹkálukú ó gbàdúrà tiẹ̀ ẹ wo arákùnrin tí ó wà nínú tó wà ní ọ̀run àpáàdì arákùnrin olówó tí wọ́n sọ tí bíbélì sọ ń pa ẹ̀ nínú ìwé Luke sixteen so wọ́n ní pé ìgbà tó wà láyé kò gbàdúrà torí pé ó ní gbogbo nǹkan tó ń fẹ́ ó ní kí làdúrà kí ló ń nídìí àdúrà fún ariwo àdúrà lásán so ṣùgbọ́n wọ́n ní Lásárù tó ń bẹ ní ní tó ń bẹ níbi géètì ẹ̀ ó máa máa tọrọ jẹ ṣùgbọ́n tó yá Lásárù kú wọ́n ní áńgẹ́lì gbé ìgbà tí ọlọ́rọ̀ kú ọ̀run àpáàdì ló ti bára rẹ̀ so àdúrà tí ó gbà láyé kò sẹ́ni tí ò ní gbàdúrà o àdúrà tí ó gbà láyé nígbà tó wà láyé ó wá bẹ̀rẹ̀ sí ní gbà ṣùgbọ́n ṣe àdúrà yẹn ti late torí pé tó tiẹ̀ ń gbà sí gan kò lè gbàdúrà rẹ̀ ó wá ń gbàdúrà ó wá rí ó rí Abraham ó wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀ Abraham ṣàbẹ̀ pé kò sí a lè gbàdúrà sẹ́yìn o òun làbúrò fi kíyèsí ara tábà nípa kíyàn mọ́ lo ọlọ́run lágbájá ọlọ́run tàmẹ̀dò so a ò lè gbàdúrà sí èèyàn a sì lè forúkọ èèyàn gbàdúrà so wọ́n ní arákùnrin yẹn àdúrà tẹ́bí kò ti gbà sí ọlọ́run gbà kó tó kú so ó wá ń gbà sí Abraham ó wá ń sọ fún Abraham ó ní òsè jọ́ ó ṣe bá rán lásàrù níbi tó wà ó wá ń gbàdúrà àdúrà tí ó gbà tẹ́lẹ̀ kò sẹ́ni tí ò ní gbàdúrà o bó bá pọ́ pẹ́ pọ́ yá àwọn kálukú ó gbàdúrà tiẹ̀ so ó wá bẹ ó wá bẹ Abraham pé kó jọ ó ní kó jọ ó ní kó ó ní kó sọ fún lásàrù kó kó kì í kábọ́ mi kó wá fi tọ́ kó fi sẹ́ni pé ara ń ni Abraham wá sọ fún àdúrà tó ń gbà yóò lè gbà torí pé ọ̀gùn ń bẹ láàrin wa ah! ó wá ní pé ok ok tó bá ti wá jẹ́ báyìí ni mo ní àwọn ẹ̀gbọ́n mo láwọn àbúrò tó ti ń bẹ́nu ayé àwọn tó pé ìwà tèmi náà wù kí n tó débì làwọn náà máa ń wù ó ṣe bá rán kó rán lásàrù lọ bá wọn tó tán bá rí òkú tó dìde wọn á lè gbàgbọ́ abraham wá ní pé ó ní gbà tó ó ní kó fa àwọn yẹn lẹ̀ ó ní ní àwọn wòlíì àti kíni o àti ọ̀rọ̀ àti òfin èyí tí ó kọ́ wọn so ẹni tí ọ̀rọ̀ náà ò bá ti kọ́ ẹni tí wòlíì ò bá ti kọ́ so ọ̀run àpáàdì ni ó pàpà kọ́ at last so ó wá sọ ó ní pé ó ní ó ní ó ní ó ní tí wọn bá ti ní gbọ́rọ̀ sí àwọn wòlíì àti àti àwọn ọ̀rọ̀ ọlọ́run tó ń bẹ́nu ayé ó ní tí wọn bá ti gbọ́rọ̀ sí wọn lẹ́nu ó ní that's it oníṣùgbọ́n mọ̀ gan onítọ̀hún bá rán lásàrò pé kó lọ wọ́ọ̀nù wọn ó ní wọn ní gbọ́ yes ó sọ fún un ó ní wọn ní gbọ́ so àdúrà tí ó gbà láyé ó gbà lọ́run àpáàdé mo gbàdúrà lórúkọ jésù a ò ní gbàdúrà lọ́rùn àpáàdì so àdúrà ṣe pàtàkì so ìdí nìyẹn tẹ́ pé a ò gbúdọ̀ stop láti àmọ́ gbà lọ títí ni so ìyẹn ò mọ̀ gbà so bá a ṣe ń gbà gan à ń da lágbára sí nínú ẹ̀mí so lálẹ́ ìlágbára ọlọ́run afẹ́ afẹ́ tẹ̀síwájú nínú series tí a ti ń bá lọ láti last month nípa divine intervention divine intervention or ìrànlọ́wọ́ nígbà ìpọ́njú. E so àwọn brother tó lead wa ní last uh, week wọ́n sọ wọ́n sọ wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́run wọ́n sì lead wa ní àdúrà nípa rẹ̀ lọ́wọ́ lóríṣiríṣi so a tún fẹ́ tẹ̀síwájú lálẹ́ ṣùgbọ́n torí pa ti wà nínú oṣù tuntun màá tún màá yí síríìsì yẹn padà màá kàn màá bẹ̀rẹ̀ ní sọ nípa àwọn nǹkan tí a lè ṣe láti láti sọ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú jí. So, things that we can do to provoke divine intervention àwọn nǹkan tí ó máa ń provoke divine intervention so tàbá ní àkókò bí a nínú oṣù a tún lè mú àwọn example àwọn èèyàn oríṣiríṣi tí wọ́n tí ọlọ́run dìde fún nínú bíbélì so ibi gba ọlọ́run gbọ́ pé ọlọ́run máa dìde fún ọ̀pọ̀lọpọ̀ wa nínú oṣù yìí mo rí àwọn àpẹẹrẹ kan nínú oṣù tá a lò kọjá nípa àwọn bí ọlọ́run ṣe ń dìde even gan gbà mí àwọn ẹ̀rí kẹ́ mo sọ nǹkan lánàá pé àwọn àdúrà mi tá a ti gbà tá a rò pé kó gbà so ó wà ó wà ní reserve ni so ìgbà tí àdúrà yóò bá gbà àwa gan ò ní rántí mọ́ so mo rí àwọn àpẹẹrẹ yẹn nínú oṣù tá a lò kọjá àwọn àwọn àpẹẹrẹ àdúrà tí yẹn ti gbà tí tí wọ́n pé ìyẹn ti sọ̀rọ̀ ìtìní lórí ẹ̀ mo tọ́lọ́run ṣe kíni tọ́lọ́run sì wá gbà àdúrà yẹn lójijì so nǹkan tí a lè ṣe tó lè provoke ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ níwájú ọlọ́run ẹ jẹ́ ká ẹ já wo ìwé psalm forty six yẹn àṣàlẹ̀ ká verse one psalm forty six verse one máa kà ní english only ní god is our refuge and strength a very present help in trouble ṣẹ̀rí báyẹn ó ní pé ọlọ́run wa ní ibi ààbò wa àti ibi agbára wa ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú a very present help in the time of trouble now mo pàápàá fún wa ní àwọn nǹkan tó máa ń provoke ìrànlọ́wọ́ nígbà ìpọ́njú sẹ́rí nǹkan àkọ́kọ́ ètò máa ń provoke ìrànlọ́wọ́ nígbà ìpọ́njú so ẹ rí i pé nǹkan àkọ́kọ́ yẹn ti máa mention ọ̀pọ̀lọpọ̀ wa lè fẹ́ argue àpé báwo ló sì lè jẹ́ nǹkan tó máa ń provoke ìrànlọ́wọ́ nígbà ìpọ́njú sẹ́rí nǹkan àkọ́kọ́ tó máa ń provoke ìrànlọ́wọ́ nígbà ìpọ́njú òun náà ni ogun tàbí ìdojúkọ problem or persecution ogun tàbí kíni o tàbí ìdojúkọ so now ẹni tí ò bá wà ní ogun ó lè mọ́ ní the divine intervention ṣùgbọ́n nígbà míì bí a bá wà ní ogun bó tilẹ̀ wò kí ogun yẹn ó tó bó tilẹ̀ wò kí ogun yẹn ó pọ̀ tàbí kí ogun yẹn ó kéré so ó jẹ́ nǹkan àkọ́kọ́ tó yẹ pé ó lè provoke divine intervention là á rí àpẹẹrẹ yẹn màá fún wa ní abẹ́ bí a point yẹn nìkan náà màá lò lálẹ́ yìí ọ̀kí ń lo one two more pọ̀ mọ́ níbi point mẹ́rin bò bóyá point yẹn àbí méjì so a rí àpẹẹrẹ yẹn so nínú iṣẹ́ apọ́sítẹ́lì Acts chapter sixteen so a lè lọ kà láti verse sixteen to twenty-eight so ẹ rí i pé nǹkan tó ṣẹlẹ̀ ní tàbá wo Acts sixteen yẹn from verse sixteen to twenty-four so wọ́n ní Paul àti Silas wọ́n ní wọ́n lọ gbàdúrà wọ́n mọ lọ ń gbàdúrà níbì kan so wọ́n ní bẹ́ẹ̀ wọ́n máa ń lọ lójoojúmọ́ wọ́n nígbà tó wá yá so ó ti tó bí ọjọ́ bíi méjì àbí mẹ́ta tán ti ń lọ gbàdúrà bẹ́ẹ̀ so wọ́n ní pé arábìnrin kan wá bá wọn arábìnrin yẹn wá ó ń lo ẹ̀mí èṣù láti láti sọ nípa Paul so ó wá sọ ó ń sọ nípa Paul ó ní ó ní ìránṣẹ́ Ọlọ́run alàyè ṣùgbọ́n ẹ̀mí èṣù ló ń lò láti sọ nípa Paul so ṣe nígbà mi wà àwọn tó ń lo agbára òkùnkùn so wọ́n lè rí vision síyàn wọ́n lè rí ìran síyàn kò sí nǹkan tí wọ́n lè sọ prophecy síyàn ṣùgbọ́n agbára agbára òkùnkùn ni wọ́n ń lò so ẹ rí i pé arábìnrin yẹn ó ń sọ ó ń sọ nǹkan tó jẹ́ òtítọ́ nípa Paul ṣùgbọ́n ìmísí tó ń lò òun náà ni eh, the spirit of divination so nígbà tó ti ń so ó sọ bí ọjọ́ kejì ọjọ́ kẹta ó ní paul wá bá ẹ̀mí yẹn wí ó lé ẹ̀mí yẹn jáde lẹ́yìn ìgbà tí paul lé ẹ̀mí yẹn jáde wọ́n ní àwọn tó jẹ́ ọ̀gá arábìnrin yẹn wọ́n wá lọ arrest paul àti silas wọ́n wá lọ gbé wọn sínú ilé túbú so bàtàn wà nílé túbú so ẹ rí i pé àwọn méjì gbẹ̀dá fún máa dé ìṣe apostoli orí sixteen verse twenty five wọ́n ní paul àti silas bẹ̀rẹ̀ sí ní kọrin yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ṣùgbọ́n ṣùgbọ́n nǹkan kan kí ló provoke divine intervention yẹn òun náà ni persecution ogun tí wọ́n là kọjá ṣáàrí bí a bá ní ogun náà ayé wa tó bá ní àwọn ìlàkọjá tá à ń là kọjá so àwọn ìlàkọjá yẹn ló máa fún ọlọ́run láàyè láti láti provoke divine intervention nínú ayé wa ogun tá a bá ń là kọjá àwọn nǹkan tá a bá ń là kọjá àwọn yẹn ló máa fún ọlọ́run ní àǹfààní àti àyè láti wá ṣe kíni o láti wá ṣiṣẹ́ rẹ̀ nínú ayé wa so ẹni tí ò bá nílà kọjá kan tó ń là kọjá kò ní mọ ìwúlò divine intervention so nǹkan àkọ́kọ́ ètò lè provoke divine intervention òun náà ni ogun tá à ń là kọjá so ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ láti ní àwọn ogun tá a ti là kọjá tó yẹ pé nínú nínú ogun tá a là kọjá yẹn ọlọ́run ti provoke divine intervention mo ní àwọn mi ò ní àkókò àti máa sọ àwọn ìrírí tí mo ti ní tó yẹ pé ìgbà tó tó tí yàn ti débi hech ìgbà yẹn òun lọ́lọ́run sì dìde divine intervention so ẹ rí i pé àwọn Paul àti Silas wọ́n ní bẹ̀rẹ̀ sí ní kọrin wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà wọ́n ní pé ọlọ́run ṣe kí ni ọlọ́run sì wá rán ìjì ó rán earthquake earthquake yẹn ló ọlọ́run wá lò láti já gbogbo ilẹ̀kùn lé túbú àti láti já gbogbo ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ẹni tí wọ́n fi de ọwọ́ àti ẹsẹ̀ wọn so torí pé prosecution tí wọ́n fèsì yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ òun ló òun ló provoke divine intervention yẹn so ó dá mi lójú mọ́ sí mọ̀ lálẹ́ pé tó bá ní gbogbo ogun táwa náà ń là kọjá ọlọ́run yóò lò láti wá ṣe iṣẹ́ ìyanu ètò kọjá agbára àti òye wa then second thing so bí tàbá ẹ jẹ́ kí n fún wa ní one more bible verse tá a lè lò fún first point and that will be Genesis Genesis chapter twenty nine verse thirty one àwọn ogun ó máa ń ṣe kí ni ogun nínú ayé wa tàbí persecution ó lè provoke ẹ wò tẹ bá wo Genesis twenty nine verse thirty one yẹn so wọ́n ní when the law when the law saw that Leah was hated he opened her womb but Rachel was barren ṣẹ̀rí báyẹn wọ́n nígbà tí Ọlọ́run rí i pé Leah ọkọ rẹ̀ ṣe kí ni ọkọ rẹ̀ kórìíra rẹ̀ ìkórira rẹ gẹ́gẹ́ lọ́lọ́run wá ní pé torí pé wọ́n tiẹ̀ wá kórira rẹ yẹn màá sì wá la inú ẹ̀ màá ṣí inú ẹ̀ inú ìlóyún rẹ̀ màá ṣí ṣẹ́ni báyẹn kí ló provoke divine intervention yẹn ogun tó ń bẹnu ayé Élíyà ogun ogun kíni o ogun ìkórira ọkọ rẹ̀ tó ọkọ rẹ̀ tó fẹ́ tó sanwó orí ẹ̀ ó kórira rẹ̀ ọlọ́wọ́ ni pé torí pé torí pé wọ́n kórira rẹ̀ ń lé ọkọ rẹ̀ yẹn màá sì wá ṣe kíni màá sì wá ṣí inú ẹ̀ yes ọlọ́run lè lo sẹ́rí kò sí nǹkan tó ọlọ́run lè lo ogun tó ń bẹnu ayé wa ọlọ́run lè fi provoke divine intervention bí a ń bẹ bí a ẹlòmíì bí a torí pé wọ́n kó rẹ̀ ń bi iṣẹ́ tó wà so a sì wọ́n pé òkè òun fẹ́ research àbí òun fẹ́ wáṣẹ́ síbòmíì sẹ́rí bòmíì tó bá máa wá lọ wáṣẹ́ sí yẹn ó wá jẹ́ pé ibẹ̀ gan ló máa wá dájú ibi tó wà lọ ó wá lè jẹ́ pé ibẹ̀ gan ni ó ti wá dẹni ìbùkún ó wá lè jẹ́ pé ibẹ̀ gan ni ó ti wá dẹni ìgbéga ìrànlọ́wọ́ nípa ìlàkọjá dẹ ẹ jẹ́ kí n fún wa ní one more point ká lọ gbàdúrà ní àkókò so nǹkan kejì ètò lè provoke divine intervention òun náà ni àdúrà òun náà ni kíni o sẹ́ni ẹni tó bá lè gbàdúrà kò lè há sínú ogun tẹ́bá ló mo wo bíbélì from Genesis to Revelation àwọn tó jẹ́ aládùúà tí tí àwọn àwọn ni wọ́n àwọn ni wọ́n pàpà borí ogun tó jà wọ́n torí pé àdúà ó lè sọ ọwọ́ ọlọ́run jí fún ìrànlọ́wọ́ láti òkè wá àdúà torí pé gbàtẹ́ nígbà tí a ń gbàdúà yẹn nǹkan tá à ń sọ fún ọlọ́run ni pé agbára wa ti pin a ò lágbára mọ́ a ò ní ipá tá a lè sà mọ́ àṣẹ nígbà tá à ń gbàdúrà yẹn nǹkan tá à ń sọ fún ọlọ́run ni pé ìwọ ni ìwọ ló lè gbà mí ìwọ ló ní gbogbo pààtì agbára lọ́wọ́ at that point tá à ń gbàdúrà yẹn à ń sọ mí tẹ̀ra sọ́ndà agbára ọlọ́run ni so àdúrà náà máa ń ṣe kí ni o ó máa ń fa divine intervention so ẹ rí i pé ẹ wo Paul àti Silas so ẹ rí i pé nígbà tí wọ́n tì wọ́n sílé túbú yẹn wọn kì í ṣe pé wọ́n dẹ́ṣẹ̀ o wọn ò lọ gbàyàwó níyàwó o wọn ò lọ wọn wọn ò lọ jalè ní stọ́ o so ṣùgbọ́n àti wọ́n mọ́lé wọ́n sì bẹ̀rẹ̀ sí ní jìyà torí torí kí ni o torí ìyìn rere so wọ́n ní pé gbà táwọn méjì wà nù ní ọgbà ẹ̀wọ̀n yẹn wọ́n ní wọ́n sọ ọwọ́ àti ẹsẹ̀ wọn pẹ̀lú ankoff wọ́n á bẹ̀rẹ̀ sí ní yin ọlọ́run sẹ́ni nǹkan tó ń ṣe yẹn ó jẹ́ nǹkan tó yẹ pé ó ṣòro ó ṣòro sẹ́ni tá a bá wà ní ogun nígbà míì ó ṣòro láti yin ọlọ́run ṣùgbọ́n jẹ́jẹ́ mọ̀ pé nígbà míì tá a bá wà ní ogun tó bá yẹ pé nǹkan dajúrú ìgbà yẹn gẹ́gẹ́ lọ́lọ́run fẹ́ yìn láti ẹnu wa ìgbà tí ó ṣòro láti yin ọlọ́run ìgbà yẹn gẹ́gẹ́ ọlọ́run á ń fẹ́ èyìn ṣe irú àwọn èyìn tá a bá yin ọlọ́run nígbà tá a wà ní ogun irú àwọn èyìn yẹn ó ṣe iyebíye níwájú ọlọ́run so wọ́n ní Paul àti sẹ́là èyí tí ẹ pé kán fún máa sọ pé kán máa fi complain pé kí la wá kí ni nǹkan tá a dé bá kí la wá dé bá wa báyìí ṣé ọlọ́run tá a wá gbà náà ló wá fa gbogbo wa láyé báyìí so wọ́n complain ń bẹ̀rẹ̀ sí ní yin olúwa ìwọ olúwa ìwọ ni ó yẹ láti gbà gbogbo ọlá nítorí ìwọ ni ó dá ohun gbogbo olúwa ìwọ ni ó yẹ ṣe jẹjẹ bẹ pé ká ní pé ìgbà tí facebook ti wà ní tí gbogbo àwọn media ti wà ní so wọn bá ti post paul àti silas wọn bá ti post wọn lórí facebook pé àwọn <laughs> àwọn paul àti silas wọn ti tì wọn mọ́lé o so àwọn yorùbá ti mọ sọ oríṣiríṣi ń pa wọn pé ah, àwọn paul àti silas yẹn olè ni wọn gbájúẹ̀ ni wọ́n nǹkan tí wọ́n ṣe náà ló kó bá wọn so oríṣiríṣi kọ́mẹ̀ntì ó ti lọ lórí gbogbo Facebook lórí Twitter lórí gbogbo ẹ̀ ṣùgbọ́n wọ́n èyí tẹ́ pé kí wọ́n fi máa complain kí wọ́n ṣe o wọ́n ní wọ́n yin Ọlọ́run wọ́n ṣe kíni wọ́n sì ń gbàdúrà so so uh, mo ti fún one point bíi mẹ́ta báyẹn o nǹkan àkọ́kọ́ tó lè fa divine intervention kí ni o nǹkan àkọ́kọ́ tá a sọ problem or persecution nǹkan kejì prayer nkẹkẹta òun ni ní three peace three peace that can provoke divine intervention wọ́n bẹ̀rẹ̀ sí ní yin ọlọ́run wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbàdúrà wọ́n yin ọlọ́run wọ́n tún gbàdúrà wọ́n gbàdúrà wọ́n yin ọlọ́run wọ́n yin ọlọ́run wọ́n tún ṣẹ́rí ṣẹ́ ìyìn àti àdúrà a lè lo méjèèjì pọ̀ kò ní pé protocol pé abúlọ̀ ẹlòmíà ní ah, ìyìn ó gbúdọ̀ yin ọlọ́run ṣe nígbà tí yìn ò bá wá ẹ̀rí pé tá wo Paul àti Sílà yẹn ẹ̀rí pé àdúrà ni wọ́n kọ́kọ́ gbà o kó tó ṣe kíni o kó tó di kó wọ́n ṣe kíni o ẹja wo ẹja wo ká wo dáadáa Bible study náà lẹ gbogbo àdúrà tá à ń ṣe náà Bible study àti prayer meeting ni so ẹ wo ẹ wo nǹkan tí Bẹ́ẹ̀lì sọ Acts sixteen twenty five so wọ́n ní at midnight Paul and Silas were what were praying and praising God so nǹkan tí wọ́n kọ́ sẹ́ni pé àdúrà ni wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ àdúrà sẹ́ni ẹlòmíín wà tó yẹ pé ó wà easy fún láti kọ́kọ́ bẹ̀rẹ̀ nípa àdúrà bí a nípa àdúrà pé olúwa mo dúpẹ́ o pé ṣùgbọ́n èmi náà mo sá wà láàyè yìí wọ́n tó jẹ́ kí wọ́n pa mí kán gé orí mi dànù immediately ìgbà tán arrest wa so wọ́n bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ wọ́n wọnú àdúrà lọ so ẹlòmíín dẹ̀ ni ó lè jẹ́ pé ìyìn ló máa kọ́kọ́ wá sẹ́nu ẹ̀ a gbọ́dọ̀ mọ nǹkan tá a wà comfortable pẹ̀lú ṣẹgẹ́tì kan tí mo ń sọ ẹlòmíì tó bá tó bá tí nǹkan bá ṣe ń gbà mí ó lè jẹ pé àdúrà ni ẹlòmíì ò fi kọ́ fi bẹ̀rẹ̀ so ẹlòmíì dẹ̀ ni ó lè fi ó lè fi ìyìn bẹ̀rẹ̀ so gbà tí yẹn bá pick up ìyìn yẹn ìyìn yẹn ló máa wá di àdúrà bí yẹn bá ṣe gbà spirit man tí spirit man yẹn bá ti wà energized tó ti wà tó ti wà at higher level ìyẹn wá lè switch from praise to prayer or from prayer to praise ṣùgbọ́n méjì ṣe kí ni méjèèjì wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ni wọ́n jọ ń ṣe kí ni o wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ni sẹ́rí àwọn nǹkan méjì àwọn nǹkan mẹ́ta tá a mention yẹn ó lè provoke divine intervention so èmi dẹ̀ gba ọlọ́run gbọ́ pé lálẹ́ yìí bí a ó ṣe máa gbàdúrà bí a ó ṣe máa yan ọlọ́run ọlọ́run á ṣe kí ni o ọlọ́run á wá gbé ìrànlọ́wọ́ dìde ní ìgbà ìpọ́njú ẹ rí i pé Paul àti Silas torí pé wọ́n gbàdúrà wọ́n yan ọlọ́run wọ́n pàpà bọ́nú ogun tó jà wọ́n o fọ́múlà yẹn dẹ̀ ni àwa náà lè lò kò síbi tí ò ti lè work tá a bá ti tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run tá a sì tá a sì apply principle tá a learn ó lè work fáwa náà ó lè ó dẹ̀ lè work at anywhere inú ilé túbú ni wọ́n ti lo principle pé ká gbàdúrà ká yan ọlọ́run so àwa náà a lè mọ àánú ilé túbú nípa tara ṣùgbọ́n ẹlòmíín wà tó pé ayé rẹ̀ nípa tẹ̀mí òun bẹ́ẹ̀ nu ilé túbú tó náà bá gbàdúrà tó yan ọlọ́run òun náà àṣekínni abọ́nu ilé túbú ẹlòmíín wà ó lè máa la ìlà kọjá bí a ní matrimonial home ẹ̀ ó lè máa la ìlà kọjá kọjá ó lè máa ní àwọn ìgbógun so táwọn náà bá lo principle yẹn ọlọ́run á sì lò láti fà wọ́n jáde nínú ogun tí wọ́n wà ẹlòmíín wà bí ibi tó ti ń ṣiṣẹ́ ni ibi tó ti ń ṣiṣẹ́ òun ló dàbí ilé túbú fún tẹ́pọ̀ ogun yẹn le ogun yẹn ti fẹ́ wọ̀ lọ́rùn ogun yẹn ti fẹ́ ó ti ó ti ó ti fẹ́ jẹ́ kó wọ depression ogun yẹn ti fẹ́ kẹ́lòmíín wà discourage ṣùgbọ́n nínú ìyìn àti àdúrà ọlọ́run á ṣe kí ni ọlọ́run á sì dìde ẹja lọ gbàdúrà ìwọ la lágbára ìwọ la tóbi jù ìwọ la lágbára ìwọ la tóbi jù o kò máa sógun tó lè borí rẹ ìwọ la lágbára ẹja kọrin ìwọ la lágbára ìwọ la tóbi jù ìwọ la lágbára ìwọ la tóbi jù kò máa sógun tó lè borí rẹ ìwọ la lágbára ẹ̀yin la lágbára Jésù ẹ̀yin la tóbi jù o bàbá ẹ̀yin la lágbára ẹ̀yin la tóbi jù kò máa sógun tó lè borí rẹ ìwọ́la lágbára ìwọ́la lágbára ìwọ́la tóbi jù o ìwọ́la lágbára ìwọ́la tóbi jù o kò máa sógun tó lè borí rẹ ìwọ́la lágbára ìwọ́la lágbára ìwọ́la tóbi jù o ìwọ́la lágbára ìwọ́la tóbi jù o kò máa sógun tó lè borí rẹ ìwọ́la lágbára ìwọ́la lágbára ìwọ́la tóbi jù o ìwọ́la lágbára ìwọ́la tóbi jù o tó máa ṣẹ́gun tó lè borí rẹ̀ ìwàlà lágbára amen amen a ó gbàdúrà a á sọ fún ọlọ́run pé olúwa olúwa fà mí jáde kó ònú ogun tí mo há sí ibi tá a ti bẹ̀rẹ̀ nìyẹn o so ogun tí ẹ rí ogun tó ń bẹnu ayé wa yẹn ọlọ́run fẹ́ fi ṣiṣẹ́ agbára ni so ẹ rí i pé nínú John chapter nine wọ́n mú àwọn ọmọ ẹ̀yìn wọ́n rí arákùnrin kan tó fọ́jú fún wọ́n á bi jésù léèrè wọ́n ní ta ni ó dẹ́ṣẹ̀ ṣé ìyá rẹ̀ ló dẹ́ṣẹ̀ àdìsí bàbá rẹ̀ ni jésù wá sọ fún wọn so ó sọ fún wọn ní inú inú inú inú john chapter nine verse three yẹn wọ́n ní pé kì í ṣe àwọn òbí rẹ̀ ló dẹ́ṣẹ̀ wọ́n ní ṣùgbọ́n ọlọ́run fẹ́ fi iṣẹ́ rẹ̀ hàn nínú ayé ara arákùnrin yẹn ni ṣe rí ogun tó ń bẹnu ajé wa yẹn ọlọ́run fẹ́ fi agbára rẹ̀ hàn ni ọlọ́run fẹ́ fi ṣe kí ni ó fẹ́ fi ogun ayé wa yẹn ó fẹ́ fi gba ògo ni a ó gbàdúrà olúwa nínú ogun tí mo wà ogun tó gbé ayé mi mì <laughs> ogun tó gbé iṣẹ́ mi mì ogun tó gbé àwọn ọmọ mi mì ogun náà olúwa jọ pọ̀ mí ẹ̀mí máa fà mí jáde kúrò ní ogun ayé mi ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù olúwa fà wá jáde <laughs> kọ́ńkálukú ó máa gbàdúrà olúwa fà mí jáde ogun tó gbé ayé mi mì ogun tó gbé iṣẹ́ mi mì ogun tó gbé àwọn ọmọ mi mì gbogbo ogun àmúbọ́ ogun àṣetì ogun tó gbé wa mì olúwa jọ pọ̀ wá nínú ogun tá a sí olúwa fà wá jáde ẹjẹ́ gbàdúrà olúwa fà mí jáde yes yes olúwa fà mí jáde olúwa kó inú ogun tí mo há sí olúwa fàgbéjáde olúwa fàgbéjáde olúwa fàgbéjáde ogun tó gbé mi olúwa jọ pọ̀ mi màlímà síndìkàpá jẹ́ kí ogun ayé mi ó pọ̀ mi kalẹ̀ ogun tó gbé iṣẹ́ mi mi olúwa jọ pọ̀ kalẹ̀ elémekètèlímà síndìkàpá gbogbo ogun tó gbé wa mi olúwa jọ pọ̀ wá olúwa jọ pọ̀ wá olúwa jọ pọ̀ wá ogun ayé wa jọ pọ̀ wá ìkápá talima satali kapa ogun tó gbé mi mì olúwàjọ pọ̀ mi jáde ogun tó gbé ayé mi mì olúwàjọ pọ̀ mi jésù olúwa wa ẹja ẹ̀mẹ́ta la gbàdúrà yẹn o so ẹ ẹ wo arábìnrin èyìnbó tí mo rí yẹn so ó ṣe ní láàánú ká ní mo ní mo ní àǹfààní ni mi ìbá gbàdúrà fún bọ mo ti bó ṣe ń sunkún yẹn mo ń gbàdúrà fún látinú ọkàn so ó ní ọmọ òun ti sọnù ó ti lo drug onídọ́ọ̀gù yẹn ti yí lórí ó ní kò kò súnlé mọ́ ó wá ó wá ẹ wo nǹkan tó wá ń ṣe ó wá ń jump from one train to another train ó ń wá ọmọ ẹ̀ tó sọnà tó wà on drug so irú àwọn báyẹn tí wọ́n bá lè gbàdúrà jẹ́jẹ́ mọ̀ pé ogun yẹn á sì ṣẹ́ so bẹ́ẹ̀ ni arábìnrin yẹn kò tiẹ̀ jẹ́ kójú ó ti òun ó bu sẹ́kúnnù train ṣe ogun burú o ogun ò sì mọ kò mọ pé èèyàn kan black o so ibi tí àánú ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wá láti áfíríkà fi ṣe mí ń gbà mí nìyẹn so àròpá àti dèyìnbó ńgbà tá a ti wà lamẹ́ríkà tàbí tá a wà London tàbí àdèyìnbó ogun àwọn ìyìnbó gan bẹ́nu ogun nǹkan tí wọ́n tún rí nìyẹn pé àwọn ìyìnbó ṣe kí ni àwọn gan bẹ́nu ogun ogun ẹ̀dẹ̀ ni ọlọ́run lè ṣe wọlé tó bá lè gbàdúrà tó bá lè gbàwẹ̀ irú arábìnrin yẹn tó bá lè gbàwẹ̀ tó lè gbàdúrà ogun yẹn á sì ṣe so mo mo mo èmi gan màá máa gbàdúrà fún màá máa gbàdúrà fún pé ọlọ́run á dà nídè á dà ọmọ rẹ̀ nídè arábìnrin ó wá di ó wá do oníwàásù ó wá ń sọ fáwọn ọmọ àwọn ọmọ kéékèèké ó ní ẹ jọ̀ọ́ ẹ mọ̀ jẹ ẹ mọ̀ lo dúrọ́ọ̀gì because tẹ́ bá ti bẹ̀rẹ̀ tẹ́ bá ti bẹ̀rẹ̀ nílò ẹ̀ nílé stop mọ́ torí pé dúrọ́ọ̀gì yẹn ó ti gbàgbára lọ́wọ́ ara ó ti gbàgbára lọ́wọ́ ọmọ yẹn drug yẹn ló wá ń control ẹ̀ ẹjẹ́ àná gbà bẹ́ẹ̀ ni ogun ṣe rí o bógun bá ti gbéyàn mì ogun yẹn á máa control ayé yẹn ni ogun tó gbẹ́ lómi mì òun control òun control ìdílé ẹ̀ ogun tó gbẹ́ lómi mì òun control finances ẹ̀ ogun ni ogun ni ẹja olúwàjọ gbogbo ogun tó ń gbé mi mì olúwàjọ pọ̀ mí ẹ̀mí máa fà mí jáde kúrò ní ogun olúwa fa ayé mi jáde kúrò ní ogun olúwa fa àwọn ọmọ mi jáde kúrò ní ogun ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù bàbá o àìlímà síríkà pọ́lìà ah ah bàbá jésù jọ bàbá jésù jọ gbogbo ogun tó ń gbé mi mì olúwa jọ pọ̀ mí ah olúwa jẹ́ kí ogun ayé mi ó pọ̀ mí kalẹ̀ màlímà sẹ̀dẹ́lì kàpá ó ti tó àkókò olúwa ó ti tó àkókò olúwa ẹ jẹ́ gbàdúrà ẹ olúwa jẹ́ kí ogun ayé mi ó pọ̀ mí gbogbo ogun tó ń mi ogun tó fẹ́ kápá mi <laughs> olùwàjọ pọ̀ mí màlímà sẹ́ndẹ́lì kápá èké pété límà sàdálì kápá límà sàfọ̀jìlìà olùwàjẹ́ kí ogun ayé mi ó pọ̀ mí kalẹ̀ ogun ayé mi jọ pọ̀ mí kalẹ̀ ogun ayé mi jọ pọ̀ mí kalẹ̀ ogun ayé mi jọ pọ̀ mí kalẹ̀ ogun ayé mi jọ pọ̀ mí kalẹ̀ mo gbogbo tó gbé iṣẹ́ mi mi olùwàjọ pọ̀ mí kalẹ̀ ogun tó gbé àwọn ọmọ mi mi olùwàjọ pọ̀ wọ́n kalẹ̀ ẹ̀mí ogun ayé mi jọ pọ̀ mí kalẹ̀ olùwà fàmíjáde kó ológun fàmí jáde olúwa ẹja ẹja bẹ lọ́nà ẹja bẹ olúwa fàmí jáde ẹnìkọ̀ọ̀kan wa fà wá jáde kúrò ní ogun ogun tó gbé ayé wa mi ogun tó gbé iṣẹ́ wa mi ah olúwa jọ olúwa jọ olúwa lọ gbogbo ipá àti agbára rẹ kó o fi fà wá jáde gbogbo ogun tí ò jẹ́ káyé wọn tẹ̀síwájú gbogbo ogun tó dá ayé wa dúró sójú kan lórúkọ jésù olúwa fà wá jáde fàyè wa jáde fàyè wa jáde fàyè wa jáde kó ní ogun màlímà sátálì kápá gbogbo ogun tó gbé iṣẹ́ wa mi olúwàjọ́ pọ̀ wá gbogbo ogun tó gbé ìdílé wa mi olúwàjọ́ pọ̀ wá jáde ẹ̀mí máa fà wá jáde kó ní ogun olúwa fà wá jáde kó ní ogun jésù kristi olúwa wa <laughs> jésù kristi olúwa wa akọrin yìí ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá bàbá náà wọ rẹ o ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá bàbá náwọ́ rẹ o ọlọ́wọ́ ńlá alápá ńlá alápá ńlá bàbá nápá rẹ o alápá ńlá ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá rẹ ọlọ́wọ́ ńlá alápá ńlá alápá ńlá jésù lọ́wọ́ rẹ o ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá bàbá lọ́wọ́ rẹ o ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá jésù lọ́wọ́ rẹ o ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá bàbá lọ́wọ́ rẹ ọlọ́wọ́ ńlá amen àtúgbà ṣe ẹlòmíì ogun tó gbé mi òun ni court case ẹlòmíì ti wọnú court case báyìí tí ò ti bọ̀ ọ́ kò wá rọrùn sùn mọ́ ṣe àwọn ogun kan wà tí yàn bá wà nú ogun yẹn ìyẹn á máa rù yóò mọ gbẹ nígbà míì so àwọn ìyẹn gan ò ní lè dánú rò mọ́ ọkàn ọkàn yẹn á dàrú èèyàn ò ní mọ̀ bí a kò ń lọ síwájú ni gbàgbé kò ń wá sẹ́yìn ogun burú o ẹ jẹ́ gbà olúwa gbogbo ogun tó bèbè mi a ó gbà á sẹ́rí ìwọ̀n sẹ́rí ìwọ̀n bá wa tí a wà lórí nínú àdúrà yìí mo fẹ́ ká gbà dáadáa so ibi tí à ń bá uh, àdúrà yìí lọ so ẹ jẹ́ ká múra so èmi èmi èmi mọ̀ pé ọlọ́run ń ṣiṣẹ́ agbára so ọlọ́run sì ń ṣiṣẹ́ ìyanu tá a bá lè bí a bá lè bí a bá lè máa gbàdúrà bá a ṣe ń gbà yìí a ò a ò ọlọ́run ò ní gbà ká há sínú ogun yes èmi gba ọlọ́run gbọ́ mo gba ọlọ́run gbọ́ kò sí kò sí ọlọ́run á la ọ̀nà àbáyọ gbà tó bá tó bá dàbí pé nǹkan dìpa ah ah alànà àbáyọ tá a bá ti jókòó sú wa tá a bá ti jẹ́ kó rọ̀ wá tá ti give up ogun ayé wa ogun ayé wa ló máa give up at last ẹ jẹ́ gbàdúrà á tún mú ìgbà kẹta rèé olúwa bà mí jáde kó nú ogun yes gbogbo ogun tó gbé ayé mi mì ogun tó gbé iṣẹ́ mi mì ogun tó gbé ìdílé mi mì ogun tó gbé àwọn ọmọ mi mì olúwa fà wọ́n jáde kó nú ogun fà mí jáde olúwa fà mí jáde pátápátá ẹ jẹ́ gbàdúrà lórúkọ Jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa fàgbéjáde fàgbéjáde olúwa fàyè ìgbéjáde olúwa gbogbo ogun tó gbé mi hánu lórúkọ jésù olúwa gbà mí lọ́wọ́ ogun náà ah ogun èṣù ogun ẹ̀ṣẹ̀ ogun ọ̀tá gbogbo ogun ayé wa olúwa gbà wá lọ́wọ́ ogun tó gbé wa mì olúwa gbà wá ẹja gbàdúrà o ẹja gbàdúrà o ẹja gbà o ẹja gbà olúwa gbà mí bàbá jésù mo fẹ́ bọ̀ gbà mí nú ogun olúwa fàyè mi kúrò nú ogun olúwa gbogbo ogun tí ò jẹ́ ìrọ̀rùn sùn yes ogun tó ń da ogun ogun adayé ẹni rú ogun adànà ẹni rú bàbá jésù fà wá jáde kó ònú ogun náà olúwa fàyè wá jáde kó ònú ogun gbogbo ogun tí ò jẹ́ tó wá sọ láì mọ̀ ṣe ẹlòmíà ah, tó ṣe gbọ́n tó ṣe bí graduate ní ọ́ odidi graduate ò wá túmọ̀ nǹkan tó ń ṣe mọ́ ogun ni <laughs> ogun ẹjẹ́ gbàdúrà olúwa jọ̀ọ́ gbà mí bàbá jésù fà mí jáde kó ònú ogun elikapa satalima senfojirikapolia bàbá jésù jọ ẹnìkọ̀ọ̀kan wa fà wá jáde kó nu ogun gbogbo ogun tó gbé iṣẹ́ wa mì gbogbo ogun tó gbé ayé wa mì olúwa fà wá jáde olúwa fà wá jáde olúwa fà wá jáde jésù olúwa wa olúwa ẹ̀bẹ̀ ni mo bẹ̀ o má jẹ́ káyé fọmọ mi dààmú mi o bàbá olúwa ẹ̀bẹ̀ ni mo bẹ̀ o má jẹ́ káyé fi iṣẹ́ mi dààmú mi ẹja kọrin olúwa ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́ bàbá má jẹ́ káyé forí mi dààmú mi ò bàbá olúwa ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́ bàbá máma jẹ́ káyé fàyè mi dààmú mi olúwa ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́ má jẹ́ káyé fáyé mi dààmú mi o olúwa ẹ̀bẹ̀ ni mo bẹ̀ o má jẹ́ káyé fi iṣẹ́ mi dààmú mi oyaoya olúwa ẹ̀bẹ̀ ni abẹ̀ o má jẹ́ káyé fáyé wa dààmú àwa o bàbá olúwa ẹ̀bẹ̀ ni abẹ̀ o má fáyé wa dààmú àwa ẹ gbàdúrà ká tó bọ́ sí next prayer point olúwa gbogbo bíi tí ogun gbà wọnú ayé mi olúwa bá ń dípa sẹ́ni kì í ṣe gbogbo ogun náà ló jẹ́ ẹ̀ṣẹ̀ ló fà á o so kì í ṣe gbogbo ogun ló lè jẹ́ pé ẹ̀ṣẹ̀ so so àwọn nǹkan mi wà so ẹlòmíì àṣìṣe so gẹ́gẹ́ bí a ṣe sọ ní ìwàásù tí a fi gbàdúrà lánàá so eh, bí ẹ̀rọ̀ kì í ṣe ẹ̀rọ̀ gangan tó yẹ pé òun gangan ló kọ̀mìtì o bí àṣìṣe bí àṣìṣe àṣìṣe tí ẹnìkan kọ̀mìtì so àṣìṣe yẹn ló fa ogun sínú ayé ẹ ẹ já gbàdúrà olúwa gbogbo ibi tó gun gbà wọnú ayé mi <laughs> olúwa bá ń dípa yes olúwa ṣe kíni ẹ̀jẹ̀ jésù bá ń dípa yes so gbogbo bi tí ogun gbà wọlé wá ẹ̀jẹ̀ àgbà o gbogbo ṣàdìgbà mìíràn ogun lè gba bi ti ibi ọmọ wọlé o ogun lè gba bi ti ó lè gba bi ọkọ wọlé ó lè gba bi aya wọlé ogun gẹ́gbà mi ó lè gba ti bi sẹ́yìn wọlé so sẹ́rí ogun ò dá o so ìgbà mi. ogun máa ń fa distraction ni so àwọn nǹkan míì jọ pé kí yóò focus lé lórí ogun ò ní jẹ́ kí èèyàn focus sẹ́ni ah, ah, ah. ọ̀pọ̀lọpọ̀ aláàbá ti di wòlíì ṣùgbọ́n ogun ni ò jẹ́ kí mo sọ pé ogun ni ò jẹ́ so àwọn àwọn àdúrà míì tá a bá focus lé lórí bẹ́ẹ̀ àdúrà nípa olúwa wọ̀ mí lágbára sọ mí di ná olúwa fún mi ní àwọn ẹ̀bùn ẹ̀mí àwọn àdúrà báyẹn so tí ogun bá pọ̀ jù ìyá pa àwọn àdúrà báyẹn tì í ìfún gan ẹlòmíì gan ó lè pa àdúrà ìjọba ọ̀run tì á ní pé ìjọba ọ̀run kọ́ ìjọba ọ̀run pé òun tóun fẹ́ tóun fẹ́ tóun fẹ́ tóun tí ìrọ̀rùn àbáyọ àní ẹgbàgbé pa ìjọba ọ̀run ẹ jẹ́ ká náà so ẹlòmíì gan àwọn àdúrà ìjọba ọ̀run tó ẹbẹ́ kẹ́lẹ́ omi ò mọ̀ gbà kò ní gbà mọ́ torí pé ó ṣe kíni o ó ń bẹ́ẹ̀ ní ogun ẹ jẹ́ gbàdúrà olúwa gbogbo bíi tí ogun gbà wọnú ayé mi olúwa bá ń fẹ́ jẹrẹ dìpa nínú oṣù october yìí ogun mọ́jọ ráyè wọnú iṣẹ́ mi ogun mọ́jọ ráyè wọnú ìdílé mi gbogbo ibi tó gùn ń bà wọlé ẹ̀jẹ̀ jésù bá ń dìpa ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo ibi tí ogun ń gbà wọnú ayé wa ẹ̀jẹ̀ jésù kò dìpa màlímà sàdálì kápá olúwa fẹ́ jẹrẹ dìpa yes ah ẹ̀jẹ̀ gbàdúrà olúwa bá ń fẹ́ jẹrẹ dìpa gbogbo àyè tó ṣí kalẹ̀ etí ogun gbà wọlé ẹ̀jẹ̀ jésù kò dìpa malima kata ekepete ilia alima setelika paskapa jirika polia ikapata yada olúwa dìpa ẹ̀jẹ̀ jésù kò dìpa ẹ̀jẹ̀ jésù dìpa ẹ̀jẹ̀ jésù dìpa gbogbo àyè tó ṣí kalẹ̀ ètò ogun gbà wọnú ayé wa lórúkọ jésù olúwa fẹ̀yìn rẹ dípa ẹ̀jẹ̀ jésù dípa ẹ̀jẹ̀ jésù dípa ẹ̀jẹ̀ jésù bá ń dípa ẹ̀jẹ̀ jésù kó dípa gbogbo àyè tó ṣí kalẹ̀ nú ayé mi ètò ogun gbà wọlé lórúkọ jésù olúwa bá ń fẹjọ rẹ dìpa jésù olúwa wa àgbàdo báyìí olúwa gbogbo àwọn ẹ̀mí tó ń fogun jà mí àwọn ẹ̀mí tó ń bẹ́ńdì ọrọ̀ ayé mi olúwa bá olúwa lù wọ́n pa gbogbo àwọn ẹ̀mí òkùnkùn tó ń tó ń bẹ́ńdì ọrọ̀ mi àwọn ẹ̀mí òkùnkùn tó ní pé mi ò ní bọ́nú ogun àwọn ẹ̀mí òkùnkùn tó ń multiply ogun inú ayé mi olúwa bá ń fi olúwa bá ń fi náà sun wọ́n dànù ẹ̀mí mọ́ gbé wọn lẹ̀ olúwa gbàgbà ọlọ́run ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù àwọn ẹ̀mí òkùnkùn àwọn balógun òkùnkùn tó ń bẹ ń di ọ̀rọ̀ wa lórúkọ jésù ẹ̀wọ̀ dédè màlímà sídìkàpá olúwa gbé wọn dè yes àwọn ẹ̀mí òkùnkùn àwọn ẹ̀mí tí ń wá lójú olójú àlá láti máa kóni láǹfààní lọ láti máa kóni lógo lọ àwọn alágbára òkun tó ń tó tó ń tẹ̀rí ayé wa bá a ah, lórúkọ jésù ẹ ń bọ nídìí màlímà sídìkàpá olúwa tẹ̀rí wọn bá yes ẹ jẹ́ kọ́ńkálukú gbàdúrà ẹ̀mí òkùnkùn tó ń fogun jà mí olúwa tẹ̀rí ẹ̀ bá a ah, olúwa gbàgbà lọ́wọ́ ẹ̀ jọ ń bọ nídìí bàbá jésù bá ń ta lọ́fà olúwa bá ń finá bàjà finá bàjà jọ ń bọ nídìí àwọn ẹ̀mí tí ń fa ìdènà àwọn ẹ̀mí alákòóbá àwọn ẹ̀mí alátakò olúwa bá yín wí lórúkọ jésù ẹ wọnú ìdè jésù kristi olúwa wa jésù kristi olúwa wa so a gbàdúrà so a sọ fọlọpọ olúwa nínú ilé túbú tí àwọn ọ̀tá tì mí mọ́ yes olúwa fà mí jáde olúwa fà ayé mi jáde gẹ́gẹ́ bí ẹ ti fa Pọ́ọ̀lù àti Silas jáde ah bàbá Jésù fà èmi náà jáde olúwa nínú ilé túbú ọ̀tá inú ilé túbú failure tí mo wà inú ilé túbú ìjákulẹ̀ olúwa fàyè mi jáde olúwa fa ìdá mi jáde ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù bàbá fà wá jáde olúwa fà wá jáde tọmọtọmọ tọkọtọkọ tayátayá fà wá jáde kó nu ilé túbú ọ̀tá etí àwọn ọ̀tá tì wá mọ́ olúwa fà jáde ẹ̀mí mọ́ fà jáde afẹ́bọ́ fà jáde olúwa jésù kristi olúwa wa àwọn gbàdúrà a sọ fọlọ́n pé olúwa nínú oṣù yìí olúwa wá fi agbára rẹ jà fún mi so ẹ rí i pé ìgbà tí paul àti silas tó bẹ̀rẹ̀ sí ní kọrin ìyìn tó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà so àdúrà tí orin ìyìn tí wọ́n kọ òun ló ru agbára ọlọ́run sókè kí ló lè ṣe ọlọ́run mi kí ló lè ṣe <laughs> tálẹ̀ ojúlọ ọlọ́run mi tálẹ̀ ojúlọ ẹ̀yìn tí ẹ dá ayé àtọ̀run talẹ̀ òjùlọ talẹ̀ òjùlọ ọlọ́run mi talẹ̀ òjùlọ àwọn orin báyìí ni wọ́n ń kọ orí ọlọ́run wa wú pé ah Paul àti Silas ló ń bẹ̀rẹ̀ sí ní yìn mí lógo yìí even though wọ́n wà ní ọgbà ẹ̀wọ̀n wọn mọ kárí wọn mọ sunkún kí Paul wa máa bẹ Silas pé mọ sunkún mọ kí Silas wo àmọ́ àmọ́ mọ nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́la káwọn méjì wa máa wú nínú túbú ṣùgbọ́n orin wọn ṣe kí ni orin ni wọ́n ń kọ alágbára lọ́lọ́run mi alágbára ní jésù mi o ọba tó dáyé àtẹkùn rẹ̀ ní ìkáwọ́ kó má sohun tí kò lè ṣe alágbára ní bàbá o alágbára lọ́lọ́run wa Paulo àti silas ló ń kọrin yẹn o alágbára ní jésù wá ọba tó dáyé àtẹkùn rẹ̀ ní ìkáwọ́ kó má sohun tí kò lè ṣe mo prophesy fún ẹnìkan kí ọ̀sẹ̀ tó kolẹ̀ wà á yan ọlọ́run lógo lórí gbogbo ogun ayé rẹ lórúkọ jésù wà á yan ọlọ́run lógo sẹ́ni bí a bá ti yan ọlọ́run nínú ogun wa à ń gé kórí èso dàrú ni so èso wa wà confuse pé kí mo tún fẹ́ ṣe o abaku wa withdraw a withdraw a ní ní ìbáyé ti stop ẹjẹ ìfimọ́lẹ̀ o so tá a bá ti ń kọrin à ń kọ́ sí confusion fún ìjọba òkùnkùn ni yes so tá a bá ti ń kọrin tá a yin ọlọ́run nígbà tá a wà ní ogun à ń da orí èṣù à ń kọ́ sí confusion ni ẹ jẹ́ gbàdúrà à ń sọ fún olúwa kí ọ̀sẹ̀ tó kolẹ̀ olúwa fi orin ayọ̀ sí mi náà lẹ́nu olúwa jẹ́ kí n gbégbá ọpẹ́ olúwa jẹ́ kí n wá yìn ọ́ olúwa fúnni yìí sẹ́mi náà lẹ́nu ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù kọ́sẹ̀ tó kolẹ̀ ẹ jẹ́ ẹ jẹ́ gbà ó olúwàjọ jẹ́ kí n gbégbá ọpẹ́ jẹ́ kí n kọrin ayọ̀ jẹ́ kẹ́mi náà gbégbá ọpẹ́ fàyè mi dẹ́mìrà fàyè mi ṣe ìyanu olúwa ṣiṣẹ́ agbára olúwa fi agbára rẹ̀ ràn lórúkọ jésù olúwa fi agbára rẹ̀ ràn jẹ́ ká gbégbá ọpẹ́ o jẹ́ ká gbọ́ lẹ́tà ayọ̀ ẹ̀mí máa jẹ́ gbégbá ọpẹ́ o kọ́sẹ̀ ò tó kolẹ̀ bẹ́ẹ̀ láti ọ̀la lọ bẹ́ẹ̀ láti alẹ́ ìlọ ìyanu kó máa ṣẹlẹ̀ nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa ìyanu kó máa ṣẹlẹ̀ jágba lẹ́tà ayọ̀ àìkọ́mọ sọ̀fọ̀ jírí kàpọ́nìyà jẹ́ ká gba ìwé ayọ̀ jésù kristi olúwa wa jésù olúwa wa a gbàdúrà a sọ fọlọ bọlúwa tó bá ní gbogbo ìdè tí àwọn ọ̀tá fi di ayé mi so wọ́n ní pé ńgbà tí àwọn paul àti sara ṣe ni tán bẹ̀rẹ̀ ní kọrin tán yin ọlọ́run gbogbo ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tá a fi dè wọ́n ṣe kí ni ní ọwọ́ àti ẹsẹ̀ wọ́n ló já ìdè tú ìdè já ẹ jẹ́ káà gbàdúrà olùwàjọ́ má jẹ́ kí n gbé èdè jáde kó ònú péjọpọ̀ àdúrà yìí gbogbo èdè tí mo gbé wọnú péjọpọ̀ àdúrà yìí olúwa bá ń já gbogbo ọ̀nà mi tó ti dípa olùwàjọ́ bẹ̀rẹ̀ sí ní ńlá ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù gbogbo èdè tí ẹnì kọ̀ọ̀kan gbé wọnú péjọpọ̀ àdúrà yìí olúwa bá wa já àwọn ọ̀nà wa tó dípa olùwàjọ́ máa là ọ̀nà wa kó máa là ìdè kó já ọ̀nà kó là ìdè kó já lórúkọ jésù ọ̀nà kó là lórúkọ jésù ìdè kó já àìlímọ̀ sanfọ jíríkà pọ́lìà ọ̀nà kó là ìdè kó já ọ̀nà kó là bàbá olúwàjẹ́ kọ́nà wọ́n là gbogbo ìdè kó máa já jésù kristi olúwa wa a lọ bèrè fún agbára olúwa wọ̀ mí lágbára yes agbára tí mi ò fi ní há sínú ogun so ẹ rí i pé ńgbà tí paul àti sara gbàtàn bẹ́ẹ̀ ní gbàgbà tán yin ọlọ́run yẹn nǹkan tó fa agbára ọlọ́run sọ̀kalẹ̀ nìyẹn so orin ìyìn àti àdúà ó máa ń fa agbára ó máa ń attract agbára ọlọ́run so ibi tẹ́ bá ti ń kọrin ibi tẹ́ bá ti ń gbàdúà so a máa ń attract agbára a máa ń change atmosphere so ọ̀pọ̀lọpọ̀ alálẹ̀ mọ́mọ́ o ṣùgbọ́n bí a ṣe ń gbàdúrà tá à ń kóra wa jọ yìí atmosphere ibi tí oníkálukú wa wà àwọn ẹlòmíín wà ní California ẹlòmíín wà ní Spain ẹlòmíín wà ní London wọ́n wà ní Canada wà ní gbogbo ẹ̀ bí a ṣe ń gbàdúrà yẹn à ń change atmosphere atmosphere around the world ń change àwọn ogun ọ̀run sọ̀kalẹ̀ ní gbogbo àdúgbò tá a wà àwọn ogun ọ̀run sọ̀kalẹ̀ nǹkan kan ń ṣẹlẹ̀ nínú ẹ̀mí àwọn spiritual transactions ṣe kí ni ó ń ṣẹlẹ̀ nínú ẹ̀mí ẹja gbàdúrà ẹja sọ fún ọlọ́run pọ́lúwa wá wọ̀ mí lágbára agbára tí mi ò fi ní há sínú ogun <laughs> olúwa bẹ̀wọ̀ mí <laughs> yes agbára ni ò jẹ́ kí paul há sínú ogun o so ẹja jábọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n tì mọ́lé báyìí ṣùgbọ́n wọn bọ́ ẹ wo Jacob tẹ́bá wo ìwé ìwé ìwé Acts chapter twelve so ẹ rí i pé gbà tí wọ́n ti Jákọ́bù mọ́nú ilé túbú inú ilé túbú yẹn wọ́n pa sí ó sì jẹ́ kìrìsìtẹ́nì o ó ṣe kí ni o a gbọ́ pé ó gbàdúrà fúnra rẹ̀ a ò sì gbọ́ pé ìjọ gbàdúrà fún sẹ́ni àdúrà nígbà míì a nílò pé kí àwọn kan máa gbàdúrà fún wa dẹ àwa gan ṣe kí ni a tún nílò àdúrà láti ẹnu ara wa dẹ̀ a tún nílò àwọn àdúrà láti ẹnu àwọn èèyàn tó jẹ́ àwọn fámìlì wa ni o àwọn èèyàn wa ni o wọ́n gbúdọ̀ mọ ṣe kíni wọ́n gbúdọ̀ mọ gbàdúrà fún wa dẹ̀ àwa gan gbúdọ̀ mọ tún gbàdúrà fún àwọn èèyàn tó jẹ́ èèyàn wa so torí pé iṣẹ́ tí àdúrà ń ṣe a ò lè a ò lè sọ so a ò lè sọ tán ṣùgbọ́n gbà tó di ìgbà tí Paul àti Silas wọ́n gbàdúrà wọ́n yan Ọlọ́run wọ́n sì bọ́nu lé túbú ẹ jẹ́ kí n ẹ wo ẹ wo ẹ wo Dávidi ìgbà tí dávidi tí ọmọ ọmọ ọmọ tí wùráyà bí fún dávidi ọmọ tó bí nípa nípa ẹ̀ṣẹ̀ àgbèrè tó bí sọ ẹ́ rí i pé ńgbà tó yá wọ́n ní ọmọ yẹn ṣàìsàn wọ́n dávidi ṣe kíni ṣé dávidi ó gbàdúrà dávidi gbàdúrà ó gba bíríbírí ọjọ́ méje ṣùgbọ́n ọmọ yẹn pàpà kú ṣùgbọ́n ẹ wo elijah ẹ wo elijah elijah tó lọ ní first king seventeen ilé arábìnrin opó sárífàtì tó lọ yẹn so jẹjẹ mọ ni pé ọmọ ara ọmọ ọmọ opó yẹn kú gbà tó kú ah opó yẹn wà lọ sunkún báyìí lájà pé so nǹkan tó fẹ́ fi san oore tí mo ṣe fún ọ ni ó sì pẹrẹ níránṣẹ́ o nǹkan tó fẹ́ fi san oore mi so o ní lájà wá sí pé o ní kó fi ọmọ yẹn lẹ̀ ìlàjà wa gbé ọmọ yẹn ó gbé sórí bẹ́ẹ̀dì ẹ̀ kí ló wá ṣe ó gbàdúrà fún ó sì jí ó ṣe kí ni ọmọ yẹn jí o ẹ wá ẹ kọ̀m̀pẹ́ ìlàjà àti mú ẹ Dáfídì ìkan gbàdúrà gbàdúrà àdúrà gbà ọmọ kú mọ lọ́wọ́ ìkan gbàdúrà ọmọ jí ọmọ ṣe kíni nǹkan tó yàtọ̀ ni pé agbára ẹja béèrè fún agbára a lè jọ jẹ́ kìrìsìtẹ́nì o ṣùgbọ́n agbára ni ó differentiate wa yes agbára náà nú ayé ẹnì kọ̀ọ̀kan ló ṣe kíni o ní ó differentiate òun kálukú o ní ó differentiate ogun tí ó borí yàn bí agbára Ọlọ́run bá ṣe pọ̀ sínú ayé yàn ẹja gbàdúrà ó ní yes agbára tí mi ò fi ní kú sínú ogun olúwa bẹ̀ wọ̀ mí ẹ̀mí máa ń bẹ̀ mí ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù bàbá wọ̀ mí lágbára ayélujá sindali kapalia mi ò gbúdọ̀ há sínú ogun olúwa mi ò gbúdọ̀ kú sínú ogun olúwa ẹ jẹ́ gbà agbára wọ̀ mí lágbára wọ̀ mí lágbára wọ̀ mí lágbára wọ̀ mí lágbára wọ̀ mí lágbára màlímà sindali kapalia yes ẹnì kọ̀ọ̀kan wọ̀ wọ́n lágbára agbára tá ò fi ní há sínú ogun <laughs> olúwa bí wà wá ẹ̀mí lọ́wọ́ alágbára wọ̀ wá lágbára wọ̀ wá lágbára wọ̀ wá lágbára wọ̀ wá lágbára wọ̀ wá lágbára wọ̀ wá lágbára ẹnì kọ̀ọ̀kan máa bí wà agbára tó borí ogun agbára tó borí ogun olúwa bí wà lima satali kapate lima safajiri kapolia ẹ̀mí máa bí wà wọ̀ wọ̀ wá lágbára olúwa agbára tá a ní ha sínú ogun agbára tó gun òfin ní borí wa ah bàbá agbára olúwa sagbára kalẹ̀ màsídìá agbára àtàṣẹ elekepete lima safajiri kapolia agbára àti àṣẹ olúwa sọ̀kalẹ̀ elima sadalia kapa olúwa sọ agbára àtàṣẹ kalẹ̀ jésù olúwa wà olúwa jọ̀wọ́ dìde ràn agbára àṣẹ àtàgbára wá sínú ayé wa lónìí ránṣẹ́ àtàgbára wa olúwa jọ̀wọ́ dìde olúwa jọ̀wọ́ dìde ránṣẹ́ àtàgbára wa sínú ayé wa lónìí ránṣẹ́ àtàgbára wa olúwo ṣeun bàbá gbọ́pẹ́ wa adúbẹ́ fún ìdarí àdúrà ti alẹ́ yìí adúbẹ́ fún àwọn ogun tẹ́ ẹ ti bìwó ọ̀pọ̀lọpọ̀ ni ló di ẹrù wúwo wá sínú àdúrà yìí ẹ sì sọ ẹrù yẹn kalẹ̀ ẹlòmíì ó gbé bọ́dìn gbé bọ́dìn wá lórí ọmọ bọ́dìn lórí iṣẹ́ ẹlòmíì gbé bọ́dìn wá lórí ọ̀rọ̀ ayé rẹ̀ ẹlòmíì gbé bọ́dìn wá bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ ọjọ́ iwájú ẹ sì sọ̀kalẹ̀ olúwa gbọ́ ọpẹ́ wa fún àwọn ogun tẹ́ ẹ ti ṣẹ́ fún àwọn èdè tẹ́ ẹ ti já fún àwọn àwọn òkú gan tẹ́ ẹ ti sọ di alààyè yes ẹlòmíì tó gbé àìsàn wọnú ìpéjọpọ̀ àdúrà yìí tẹ́ ẹ ti wòsàn ah olúwa gbọ́ ọpẹ́ wa àdúrà fún àwọn ọwọ́ agbára tẹ́ ẹ nà láàrin wa yes àdúrà fún àwọn ẹ̀bùn tẹ́ ẹ̀yàn ọlọ́run pín yes nínú ìpéjọpọ̀ àdúrà ti alẹ́ yìí olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ìyìn wa ọpẹ́ àti ìdààmú wa lórúkọ jésù olúwa jọ ṣètọ́gbà bàbá lálẹ́ yìí a béèrè fún agbára èyí tá a fi ní há sínú ogun èyí tá ní kú sínú ogun lórúkọ jésù olúwa bí wa wá ẹ̀mí mọ́ bí wa wá mí sí wa mí sí wa mí sí wa mí sí wa mí sí wa mí wa bàbá jésù mí sí wa látàlẹ́ ìlọ ẹnì wa ogun ayé wa jọ pòórá nínú ogun tí a há sí olúwa fà wá jáde a bèrè fún ẹ̀mí àdúà àti ẹ̀mí yìn yes àti àti kọ́ láti inú ọ̀rọ̀ rẹ ipe tí a bá yin ọlọ́run nínú ogun tá a bá sì ń gbàdúrà nínú ogun ó lè ó lè ó lè fa agbára àwọn ọlọ́run sọ̀kalẹ̀ agbára àti ẹ̀mí àdúà àti ẹ̀mí yìn lórúkọ jésù olúwa bà lé wa bàbá jésù wọ̀ wá lágbára àdúà <laughs> ah bàbá jésù agbára àdúà àti ẹ̀mí yìn lórúkọ jésù olúwa ẹjọ́ bà lé wa gbogbo ogun tó ń bẹnu ayé wa tá a bá ti ń fi agbára àdúrà àti agbára àyìn dojúkọ ogun náà kó máa pòórá àìlímà sindẹ́lì kàpá mo ní ogun náà kó pòórá ogun náà kó pòórá gbogbo àwọn èèyàn arúgbó tó ń bẹnu ogun olúwa fà wọ́n jáde kúrò ní ogun àfi gbogbo àwọn èèyàn wa sẹ́ tó ń bẹnu ogun olúwa fà wọ́n jáde kúrò ní ogun ogun mọ́jọ́ borí wa ọ̀tá mọ́jọ́ borí wa bí ẹnìkan kí wọ́n sì lọ́mọ sùn lálẹ́ lórúkọ jésù olúwa já sùn láyọ̀ àwọn tó ní interview lọ́la lórúkọ jésù olúwa tẹ̀lé wọn lọ jẹ́ kán rí àánú gbà bàbá jésù jọ jẹ́ kán rí àánú gbà jẹ́ kán rí àánú gbà ìyanu kó ṣẹlẹ̀ àwọn tí wọ́n tí wọ́n tí wọ́n ń retí ìwé kan tàbí òmíràn lórúkọ jésù olúwa jẹ́ ń gba lẹ́tà ayọ̀ kọ́sẹ̀ tó kolẹ̀ olúwa fi ìyanu bí ẹnìkọ̀ọ̀kan wa wò ẹnìkọ̀ọ̀kan wa wá ṣiṣẹ́ agbára nú ayé wa wá ṣiṣẹ́ ìyanu nú ayé wa bí a ṣe ń gbàdúrà lórí èkà àdúrà yìí ẹ̀rí wa kó máa pọ̀ sí mo gbàdúrà ẹ̀rí ẹnìkọ̀ọ̀kan wa kó pọ̀ sí àwọn ìyanu ayọ̀ yes tá a fi máa sọ nípa àwọn iṣẹ́ agbára rẹ̀ nínú ayé wa lórúkọ Jésù olùwàjò máa ṣẹlẹ̀ àdúgbò torí pé ti gbọ́ tiwa o a fi gbogbo léde àgbáyé lé lọ́wọ́ níbi tí ogun ti ń ṣẹlẹ̀ olúwa dáwọ́ ogun dúró olúwa paná ogun olúwa paná ọ̀tẹ̀ olúwa paná ogun olúwa paná ọ̀tẹ̀ olúwa paná ogun olúwa paná ọ̀tẹ̀ olúwa paná ogun olúwa paná ọ̀tẹ̀ olúwa paná ogun olúwa paná ọ̀tẹ̀ àdúgbò tó dúpẹ́ ti gbọ́ tiwa jésù kristi olúwa àti olùgbàlà wa. ayé o ọlọ́run tó tó. ẹlẹ́rù o.